أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك يفون الله وبركاته ọba tó fi ìfẹ́ rẹ̀ tó fi kó wa jọ ní ìrọ̀lẹ́ alálùbáríkà yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe nínú tíra umdatul ahkam ti afa abdulgani almaqdisi ọlọ́run kí ó yọ́nú sí a ó dìde lórí hadithi 89 ní òǹkà tèmi ń bí hadithi albarra ibn hazib رضي الله عنه قال رمقت الصلاة مع محمد صلى الله عليه وسلم فوجدت قيامه فركعته فاعتداله بعد ركوعه فسجدته فجلسته بين السجدتين فسجدته فجلسته ما بين التسليم والانصراف قريبا من السواء وفي رواية البخاري ما خلا القيام والقعود قريبا من السواء حديثي ọ̀nà ìtẹ̀síwájú lónìí ìròyìn ìrun ànábì sallallahu alayhi wa sallam èyí ni pé sífàtú sọláàtì nábì sallallahu alayhi wa sallam àdíìsì agbàwá láti ọ̀dọ̀ albarra ọmọ azib ọlọ́run ọba kí ó yọ́nú sí qala ramaktu صلاة النبي صلى الله عليه وسلم أني مو mo wòye mo wò ní fífín ní wíwò fífín ìrun ànábì sallallahu alayhi wa sallam tí mo ń kí pẹ̀lú ẹ̀ nígbà tí mo wòye sí fawajadtu qiyamahu mo wá rí pé ìdú ẹ̀ ìdúró tó ń dúró faraka'atahu rukú rẹ̀ wà i'tidalahu ba'da rukú àti dídúró rẹ̀ lórí lẹ́yìn ìgbà tó bá gbórí sókè láti rukú dídúró tí ó dò síwájú kó tó lọ sí sujúd wa sajadatahu àti sujúdù ẹ̀ fàlìsátàhù bayna sajadatayn bákan náà ìjókòó rẹ̀ láàrin sajada eh, méjì alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì فسجدته فجلسته ما بين التسليم والانصراف بكنا سجود ري أتي جوكوري tó wà láàrin sálámà àti kó dìde kúrò níbi tó ti kírun qariban min as-sawa àwọn àsìkò tó ń lò níbi ohun tí a kà ilẹ̀ yìí wọ́n súnmọ́ra wa fi riwayati lil Bukhari riwaya Bukhari ó ní ma khala alqiyam walqu'ud tí a bá yọwọ́ alqiyam ìdúró rẹ̀ tí ó fi kakéw walqu'ud àti ìjókòó rẹ̀ tí ó fi ṣe àtàhíyà àwọn yòókù wọ́n súnmọ́ra wọn pẹ́ kíkẹ́kí àsìkò tó máa ń lò níbi àwọn yòókù èyí ni pé lẹ́yìn ìgbà tí anamsa sallam tó bá kakéw tí ó bá ṣe rùkú àsìkò tí ó lò nínú rùkú yẹn pẹ̀lú àsìkò tí ó lò nígbà tó bá borí sókè láti rùkú dúró síwájú kó tó lọ ṣe sujud pẹ̀lú àsìkò tí ó lò níbi sujud àti àsìkò tí ó lò ní ìjókòó méjì tí ó jókòó níbi sujud àmín ìjókòó tí ó jókòó láàrin sujud méjì. Uh, àti ìjókòó ẹ̀ àtọ́wà láàrin ìjókòó àti sálámà gbogbo ẹ̀ wọ́n súnmọ́ra wọn àsìkò tó máa ń lò lórí ẹ̀ hadithi ó ṣe ìròyìn ìrun ànábì sallallahu láti ṣe ohun tó láàrin àwọn arkanu salat. salat wọ́n súnmọ́ra wọn ní pẹ́kípẹ́kí eléyìí fi hàn wípé rùkú anabi sallallahu alayhi wa sallam àti ìdúró rẹ̀ nígbà tí ó bá ṣe rùkú tán sùjúdù rẹ̀ àti ìjókòó tó wà láàrin sùjúdù méjì àwọn àsìkò tó ń lò níbẹ̀ ó súnmọ́ra wọn riwaya imam bukhari òun fi hàn pé alqiyam atwalu min baqiyatil arkan ìdúró ẹ̀ tó ń dúró láti fi kakéwà àti súrà òun ló gùn jù nínú àwọn ìdúró àwọn yòókù nínú àwọn arkan irun eléyìí ni muwazana tó wà láàrin àwọn oríkèé irun gbogbo èyí ó fi hàn pé ìfarabalẹ̀ ó wà nínú ìrun náà tí a bá wo nígbà tí èèyàn bá ṣe òrùkò àsìkò tí ó lò títí ó fi ka àwọn adgar tó wà nínú òrùkù yẹn nígbà tí ó bá gbórí sókè láti fi òrùkù yóò tún dúró yóò fẹ́ ṣe déédé pẹ̀lú àsìkò tó lò nínú òrùkù torí pé ìrun àwọn ẹlòmíì ẹ lè má dá àárín Eh, dídìde kú orúkú àti tí ó fi lọ sí sùjúdù rẹ̀ kò sí òpin yà láàrin wọn bí n ti ń dìde bẹ́ẹ̀ náà ni wọ́n máa lọ sí orúkú eléyìí kì í ṣe ìrun ànábì sallallahu alayhi wa sallam kì í sì ṣe ìrun tí ó fi kọ́ wa. so ìrun arubaiya òun yàtọ̀ sí ìrun tí ó tí ì ṣe rúbọ yìí ni pé ìrun tá à kí ní rákà méjì. ó rọra yàtọ̀ díẹ̀ sí irun tá à ń ní araka mẹ́rin torí pé araka méjì àkọ́kọ́ àwọn oríkèé irun yẹn wọ́n máa ń gùn ju raka méjì ìgbẹ̀yìn lọ gbogbo ẹ̀ ìfarabalẹ̀ máa ń wà nù ẹ̀ èyí tó fi hàn ó ní àdísì tí a gbà wá láti ọ̀dọ̀ Abi Waqqas wà Bukhari àti Muslim أني أما أنا والله فإني كنت أصلي بهم صلاة رسول الله صلى الله عليه وسلم ما أخرم عنها أوارى بصرة ولو في أجو سعد ابن أبي وقاص وفي سن سيدنا عمر نياسي كتوة شي خليفة nínú àwọn ohun tí wọ́n kà lẹ́sùn fún lórí ìrun rẹ̀ so Sayyidina Umar ó yọ kúrò ní orí aṣíwájú ó fẹ́ lòmíì sí nígbàtí ó wá padà wá dé bá ní Madina ló wá ń bi léèrè pé a èsì ọ táwọn èèyàn tó ń rojọ́ lórí rẹ débi pé wọ́n rojọ́ lórí ìrun ló wá ń sọ fún Sayyidina Umar pé amma ana wallah mo fi ọlọ́run búra fa inni kuntu usalli bihim salata rasulillahi sallallahu alayhi wa sallam irun tí mò ń kí fún wa gẹ́gẹ́ bí mo ti rí ànábi sàásálàm tó ń kírun fún wa ni mà áhìrìmù àǹhà mi kájú mi jẹ́ kó rẹ̀ mí mo láti rí i pé mo kí gẹ́gẹ́ bí mo ti rí ànábi sàásálàm tó ń kírun fún wa. أصلي صلاة العشاء فأركض في الأولين وأخف في الآخرين tí n bá kírun ìṣá fún wọn màá kí irun ìṣá eh, irun rákà méjì alákọ̀ọ́kọ́ tí ó Raka méjì gbẹ̀yìn tí ò ní gùn tó rákà alákọ̀ọ́kọ́ méjì so eléyìí fi hàn pé irun ìṣà àti irun azuhur àti alasr tó jẹ́ rubaiya rákà méjì àkọ́kọ́ ó máa ń gùn ju raka méjì gbẹ̀yìn lọ ó máa ń gùn torí pé a fati àti sura. bákan náà adkar tó tún máa ń ṣe ní rákà méjì àkọ́kọ́ ó tún máa ń gùn ju rákà kejì ìgbẹ̀yìn náà lọ so níbi àwọn oríkèé yẹn àsìkò tó ń lò nínú sujud àti alqiyam minha àti àsìkò tí ó lò níbi ruku àti alqiyam minha gbogbo ẹ ó súnmọ́ra wọn ó sì tún gùn ju ti rákà méjì ìgbẹ̀yìn lọ mo rò pé àlàyé yé náà nínú riwaya mi Jabir ibn Samra ó sọ fún wípé Umar ó sọ fún Sa'd qad shakaw fi kulli shay'in hatta fi salat àwọn èèyàn rẹ̀ wọ́n fẹjọ́ rẹ̀ sùn ní gbogbo nǹkan tó ń ṣe títí dé wọ́n fi ẹjọ́ rẹ̀ sùn lórí irun ó wá ṣe irú àlàyé tí ó ṣe fún Umar yìí tó gbogbo eléyìí ó fi hàn pé irun rákà méjì ti àṣùbà àti ìrun magrib ó rọra yàtọ̀ díẹ̀ sí àwọn ìrun tá à ń kí ní rákà mẹ́rin ìrun magrib náà rákà méjì àkọ́kọ́ ó máa ń gùn ju rákà ẹyọ kan ìgbẹ̀yìn lọ ní gbogbo àwọn arkan yẹn mo rò pé wa. Naam so gúngùn yẹn àwọn àfáà ní ohun tí wọ́n ti àgbàlérò ń bí kìí ṣe gúngùn kéw gúngùn àwọn oríkèé ni ní àsìkò tó ń lò nù sùjúd àti tó tó lò nígbà tó bá dìde dúró láti sùjú láti àmín tó lò nínú rùkú àtìgbà tó tó lò nígbà tó bá dìde dúró láti rùkú àsìkò tó lò nínú sùjúd àti àsìkò tó lò nígbà tó bá jókòó láti sùjúd àwọn yẹn ni àsìkò tó sọ pé ó súnmọ́ra wọn ìdí ni pé Abu Qatada ó ní kana nabiyu sallallahu alayhi wa sallam yaqra'u fi rak'atayni al-ulayayni min salati dhuhr bi fatihati al-kitab wa suratayn anabi sallallahu alayhi wa sallam a máa ka nínú ìrun adhuhr yóò ka àti súra nínú rákà méjì àkọ́kọ́ wa yuqassiru fi thaniya ṣùgbọ́n ó máa ń ṣe ẹlẹ́ẹ̀kejì ó kúrú ju alákọ̀ọ́kọ́ lọ wa yusmi'u ayatan ahyanan nígbà tó bá ń ka kíw nínú adúr àti àti al'as ó máa ń jẹ́ kárọra gbọ́ nǹkan díẹ̀ díẹ̀ díẹ̀ nínú àwọn nǹkan tí ń kà ẹni kéèpé kì í ṣe gbogbo ẹ̀ ló máa ń kà ní sirran ní ìpamọ́ ó máa ń jẹ́ ká máa gbọ́ áyà nígbà míì tí a fi mọ̀ pé súrà tí anabi sàlá ń kà ní nínú irun yẹn kìí ṣe pé yóò gbóhùn sókè dáadáa ṣùgbọ́n yóò rárá ka àyà kan tí ó ka sókè tí àwọn èèyàn tó wà lẹ́yìn rẹ̀ pé kíkẹ́ bí wọ́n gbọ́ pé súrà báyìí ni anabi sallallahu alayhi wa sallam tó ń kà mo rò wa nam bákan náà irun alas kò tó ní gùn tó irun azuhu ìdúró anabi àti kéwù rẹ̀ nínú irun alas kìí gùn tó irun azuhu. bákan náà nínú irun àsùbá rákà alákọ̀ọ́kọ́ a máa gùn ju rákà ẹlẹ́ẹ̀kejì lọ torí pé kéwu tó máa ń ké nú ẹ̀ kéwu alákọ̀ọ́kọ́ yóò gùn ju kéwu rákà ẹlẹ́ẹ̀kejì lọ so eléyìí ni àlàyé tí àdìsí tó fẹ́ fi yé wa naam àdìsí ẹlẹ́ẹ̀kejì ó ní an Thabit al عن أنس ابن مالك رضي الله عنه قال إني لآل أن أصلي بكم كما كان رسول الله صلى الله عليه وسلم يصلي بنا قال ثابت فكان أنس يصنع شيئا لا أراكم تصنعونه كان إذا رفع رأسه من الركوع انتصب قائما حتى يقول القائل قد نسي وإذا رفع, رفع رأسه من السجدة مكث حتى يقول القائل قد نسي حديث 19 أقبالات يودو ثابت البناني هنا أقبالات يودو أفاري أنس أما مالك سابع النبي صلى الله عليه وسلم ọlọ́run ọba kí ó yọ́nú sí ó ní inni la كان رسول الله صلى الله عليه وسلم يصلي بنا ونملا كن كيرو فوني جابيا النبي صلى الله عليه وسلم بوسي من كيرو فوا قال ثابت ثابت يتوبا اغباورنا ولاتي اودو انس وان صيب فكان انس يصنع شيئا لا اراكم تصنعونه mo máa rí بان tí فوا bá ń kírun fún wa ó mi ò rí kẹ́yìn ó máa èyí ni pé Thabit ó ti wo ìrun àwọn èèyàn tó jọ wà ó rí pé ìrun wọn ó yin jẹ níbì kan ó wá fẹ́ fi ẹ̀rí lélẹ̀ fún wọn pẹ̀lú ìrun anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe rí bí àáfàá rẹ̀ Anas ibn Malik bó ṣe máa ń kí ó ní Anas ọmọ Malik ó máa ń ṣe àwọn nǹkan kan tí mi ò rí kẹ́yìn ó máa ṣe ó ní kánà idha rafa'a ra'sahu min tí Anas bá borí rẹ̀ dìde láti rùkú intasaba qa'ima yóò dúró déédéé lórí ìdúró hatta yaqula al-qa'il títí fi àwọn tí wọ́n ń kírun lẹ́yìn ẹ̀ tí wọ́n fi máa ro kan pé bọ́yá kọ́dínẹ́sìá ó ti gbàgbé pò ń kírun kọ́dínẹ́sìá ó lè mí pé bọ́yá ó ti gbàgbé pé irú òun lòún wà àbí ó gbàgbé pé sùjádà ni ó lọ torí pé ó ti dúó tó pẹ́ àwọn lérò pé báyà ó ti yẹ kó lọ sí sujud ṣùgbọ́n kì í sọpọ́ gbàgbé ó ń kírun gẹ́gẹ́ bí anabi sàlám máa ti kírun ni kì í ṣe pé lẹ́yìn ìgbà tí a bá ṣe rùkú nígbà tí a bá dìde láti rùkú yẹn bá a bá ti dìde bá náà lálọ sí asujud yóò dúó tí ó pẹ́ yóò dúó tí ó pẹ́ kó tó wá di pé yóò lọ sí. Si as-sujud ohun tí Thabit tó fi ń ha àwọn èèyàn rẹ̀ ní pé Anas máa ń ṣe táwọn kì í ṣe ó ní wa idha rafa'a ra'sahu min as-sajada bákan náà nígbàtí ó bá gbórí ẹ̀ sókè láti sujud yóò jókòó makatha yóò jókòó ní jókòó tí ó pẹ́ hatta yaqula qa'il qad títí àwọn èèyàn ò fi rò pé bọ́yọ̀ tiẹ̀ ti gbàgbé pé òun kírun kó tó lọ ṣe é sùjúùdù mi kódà bí irun tiwa ẹni ọba jẹka àbí ọba rọ ajẹ ráìsì kó tó di pọ́ wá kírun magrib nígbà ó fi kírun ebi ó tún ti máa pa torí pé bàbá ti ń dìde bẹ́ẹ̀ la ti dìde so kò sí ìfarabalẹ̀ nínú irun náà ẹlòmíì gan ìmáàmù yára débi pé oríkèé oorun mi yóò fòrú kó tó di pé òun dìde ìmáàmù ti lọ sùjúd nígbà tí ó bá di pé òun lọ sùjúd ìmáàmù ti dìde jókòó kò ní sí ìfarabalẹ̀ nínú ìrun náà irú àwọn ìrun báyìí kì ṣe ìrun ni irú ìrun tí arákùnrin aróko arab tó kí nínú mọ́sálásí tí Ànábì fi sọ fún pé lọ tún ẹ kí o kírun so gbẹ́ni tó bá ń kírun irun báwọn kò ní irun pẹ́ẹ̀pẹ́ẹ̀ náà hadithi yìí ó fi hàn pé àwọn sàábẹ́ ànábì sallallahu alayhi wa sallam gbogbo ògbà wọ́n máa ń gbìyànjú láti rí i pé àwọn ṣe ohun tí ànábì sallallahu alayhi wa sallam ṣe òun náà ni wọ́n sì máa fi ń kọ́ àwọn ọmọlẹ́yìn wọn wọn sì lẹ́rìí mi jù pé bá a ti rí ànábì sallallahu sallam tó ń ṣe nìyẹn so eléyìí fi hàn pé ẹ̀kọ́ practical ó jókòó lọ́pọlọ ju ẹ̀kọ́ theory lọ a lè kọ́yàn wípé faraidu salat onígbà onígbà onígbà kó sì mọ kó lè kó gbogbo ẹ̀ wá lórí àti súnà rẹ̀ tẹ́ bá ní ó wá ṣe ní tẹ̀bíkan kò ní lè ṣe ṣùgbọ́n kákúwá kọ ní practical iṣẹ́ kó rí ló dáa jù gẹ́gẹ́ bí anabi sàlẹm ṣe ṣe gẹ́gẹ́ bí Thabit bóun náà ṣe ṣe fáwọn èèyàn rẹ̀ tó fi irun Anas tó fi ṣe àpèjúwe bákan náà ni àwọn sàábì anabi sàlám tó pọ̀ wọ́n máa ń kírun gan láì jẹ́ pé àsìkò oorun ni kì sàsìkò tí wọ́n tọ́ ẹ kó kírun ṣùgbọ́n wọ́n kó àwọn èèyàn wọn jọ wọ́n kírun láti fi kọ́ wọn nírun gẹ́gẹ́ bí anabi sàlám náà ṣe ṣe tó gun mímbà báyìí táwọn èèyàn rí gẹ́gẹ́ bí ó ti dúó gẹ́gẹ́ bí ó ti ṣe rùkú gẹ́gẹ́ bí ó ti dìde láti rùkú nígbà tí ó ṣe sùjáde yóò wá tún wá tẹ stẹ́pù mímbàrí yẹn yóò sọ̀kalẹ̀ yóò wá ṣe sùjúd ngbọ bá dìde tán yóò tún gun stẹ́pù yẹn sókè gẹ́gẹ́ báyẹn ni anabi sàlẹ sàlẹ ṣe kọ́ wọn nírun lẹ́yìn ìgbà wọn á kírun tán lọ wá sọ fún wọn pé sọlù kama ra'aytumuni usalli ẹ kírun gẹ́gẹ́ bí ẹ ṣe rí mi pé mò ń kírun so eléyìí fi hàn pé ohun tá a bá kọ́ yẹn ní ẹ̀kọ́ practical ó fi ń jókòó lọ́pọlọ ju kakọ ní tíọ́rì lọ mélòó làwọn tán ti kéwu àfi ń kọrin faraidul wudu'i kàdá <laughs> ṣùgbọ́n bàtẹ́ bá ní kọ́ wá ṣe níṣẹ́ kò sí ń tọ́mọ̀ ṣe so eléyìí ni tó dáa jù fáwọn àti à ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ tá ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ rú àwọn ọmọ báyìí ká kó wọn jáde láti inú class ká gbé eh, bútà wá pẹ̀lú omi nínú ẹ̀ ká ṣe àlùwàlá yẹn kún ó rí bó bá tiẹ̀ wá jẹ́ pé ọmọ bíi márùn ló lè ṣe àlùwàlá yẹn níjọ́ náà kò sí ọ̀nù níjọ́ míì ká tún kó wọn jáde kọmọ míì náà tún ṣe títí àwọn ọmọ yóò fi máa báwo ni a ṣe ń ṣàlùwàlá nígbà tá a bá débi topic tá à ń kọ́ wọn ní irun náà is better ká kó wọn jáde ká tò wọn nígbà tá a bá kírun tán fún wọn ká ní kọ́mọ kan jáde wá láti wá kírun so eléyìí ni ó jẹ́ kí àwọn ọmọkùnrin mọ ẹ̀sìn ju pé kankan ọmọkùnrin ní tíọ́rì lásán lọ a ó rí i pé àwọn sábẹ́ anabi sàlọ́ sálàm àwọn tó ń ṣe fún àwọn tó ti dàgbà ni wọn kì í sọ ọmọdé tó ń ti bẹ́ẹ̀ náà wọn kírun fún wọn tí ìṣe àsìkò òun wọn á sọ pé gẹ́gẹ́ bá a ṣe rí anabi sàlọ́ sálàm tó ń kírun nìyẹn. náà àdìsí ah, dídàkejì ẹ̀rí ni alajawazi tuli ba'dul arkan abad tó fi hàn pé àwọn oríkè irun kan ó máa ń gùn ju oríkè irun míì lọ kò sí bá a ṣe lè jẹ́ kó ṣe déédéé wípé three minutes mo lò nínú eh, rukú three minutes nílẹ̀ nílò lórí ìdùwà à wọ́n ní mutaqarib ó súnmọ́ra wọn ó súnmọ́ra wọn. náà bákan náà hadith náà fi hàn pé tí anabi sàlám tí ó bá dìde dúró láti rùkú yóò dúró tí ó pẹ́ síwájú kó tó lè lọ sùjúd torí pé n ta ní àwọn tó ń bẹ ẹ̀gán wọ́n rò pé wọ́n yóò ti gbàgbé ó fi hàn pé àsìkò tó lò lórí ìdúró yẹn ó pẹ́ ṣùgbọ́n tí ìmáàmù tó bá rọra ti ẹ̀rọ afárabalẹ̀ tọrọ adúró dẹ̀ àwọn ọmọ mú ti bá kágbádá wọ́n mọ̀ búra àti lọ ṣe sujud nígbà tó náà bá rí pé àwọn tán wà lẹ́gbẹ̀ẹ́ o ti kọ́ agbádá <laughs> òun náà tẹ̀lé wọn ni so it's better kéèyàn dúró lórí ohun tí sunna tó fi kọ́ wa so that àwọn èèyàn náà wọ́n fi lè kọ́ ẹ̀kọ́ yẹn láti ẹ̀yìn wa náà bákan náà àwọn tí wọ́n máa ń kírun gẹ́gẹ́ bí àṣà bó ṣe mú àbí adìrẹ àbí ẹyẹ bó ṣe mú oúnjẹ jẹ lórí lórí nílẹ̀ eléyìí fi hàn pé wọn ò nírun kódà wọ́n ní kó ṣe ọgọ́rùn ọdún náà bá lò tán fi ń kírun báwọn wọn ò nírun a lè bi wá léèrè tí wọ́n bá ṣe lórí àìmọ̀ ńkọ́ ṣé àìmọ̀ ẹ̀rí ni àìmọ̀ yẹsẹ̀ rí torí pé ó pa dandan kí wọ́n wá ìmọ̀ síwájú kún tó ṣe ó ti pa dandan lórí gbogbo wa ká ń wá ìmọ̀ ohun tá a fẹ́ ṣe níṣẹ́ kò pa dandan kí pé gbogbo wọn di àfà ṣùgbọ́n mùsùlùmí ni mí ń kírun márùn lóòjọ́ ó ti di dandan lórí mi kí n wá ìmọ̀ bó láti kírun tí irun mi fi di ìtẹ́wọ́gbà àsìkò àwẹ́dé mùsùlùmí ni mí màá gbààwẹ̀ oṣù kan ó di dandan kí n wá ìmọ̀ o ní í ṣe gbààwẹ̀ náà tí ó fi tẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fún mi ní àrísìkí àsìkò tó ti máa yọ zàká ó di dandan kí n lọ wá ìmọ̀ bó ní tó yọ zàká fi jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run so àìmọ̀ kìí ṣe ẹ̀rí lọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama so ńgbà tó yẹ pé àyìnbá iṣẹ́ ẹ̀rí so eléyìí fi hàn pé gbogbo ẹni tí bá ń ṣe ẹ̀sìn lórí àyìnbá ó kàn ń tan ni ìdínú tí àwọn àfà tó fi máa ń sọ wípé ẹni tó ń wá mà ẹni ó nímà pẹ̀lú ẹni tí ò wọ́n pe al-alim الفاجر، àti العابد الجاهل، ẹni tí ń ṣẹ̀sìn tó sì jẹ́ pé aláìmọ̀kan ni wọ́n yẹ ṣe nǹkan kankan náà pẹ̀lú ẹni tó nímọ̀ tí sì ń ṣiṣẹ́ ẹsẹ̀ òun nímọ̀ tí ń ṣe ṣùgbọ́n ń ṣiṣẹ́ òun tún lóore ju ẹni tí tí ń kàn sí lọ lórí àìmọ̀kan olóore kódà èṣù tí ó bá fẹ́ gba tó bá fẹ́ tara wọn láti ṣì wọn lọ́nà látọ̀dọ̀ ẹni aláìmọ̀ kan ọgbà kò ní gba ọ̀dọ̀ ẹni tó nímọ̀ so eléyìí fi hàn pé ó di dandan ká wá ìmọ̀ gbogbo tí a bá ń ṣe ẹlẹ́ẹ̀kejì anna sunna adamu al-iktisar ala qawli rabbana walaka alhamd eléyìí fi hàn pé nígbàtí a bá dìde láti rùkú kìí ṣe ọwọ́ rabbana walakal hamdu lásán ni ohun tí a ó kà nígbàtí a ka ohun tó jọmọ́ báyìí lọ àti kọ àti ka àwọn oríṣiríṣi àdúà tí a mọ̀ pé anabi sallallahu alayhi wa sallam tó máa ń ṣe. bákan náà ó fi hàn pé oríkè àrùkù àti ìdúró láti rùkù asujud. As àti ìdìde jókòó láti sujud gbogbo ẹ̀ oríkèé tá a ti máa ń ṣe ìrántí ọlọ́run ni so ó ní gbogbo ẹ̀ ló ní àwọn nǹkan tí ó yẹ ká máa sọ lẹ́yìn ìgbà tí a bá jókòó tán kó tó di pé a lọ ṣe sùjúùdù míì so nígbà tá a bá dìde dúró láti rùkú ó lé àwọn adhkar tó yẹ ká ṣe sódà láti fi fíìlì àwọn gapt èyí ò ní máa mú wa máa kírun al Uh, uh, náà so ọ̀rọ̀ tó ní hatta yaqulu qa'il qad nasiya títí ẹn tí ó ẹn tó ń kírun ó fi máa rò pé bọ́yá ó ti gbàgbé hatta yaqula tá a bá fẹ́ tu títí yóò fi sọ pé sísọ ń bí kì í ṣe pé ọ̀rọ̀ sísọ títí yóò fi dábàá nú ẹ̀mí rẹ̀ pé bọ́yá ó ti gbàgbé náà. so eléyìí ni àlàyé lórí hadithi Thabit al now so a ti sọ̀rọ̀ lórí ìgbà tí èèyàn bá dìde láti rùkú kí ni tí ó sọ so nígbà tí ẹ̀ ń bá lọ ṣe sùjúùdù tó dìde jókòó síwájú kó tó lọ ṣe sùjúùdù míì kí ni ó wù ó nìkan ni a ò sọ̀rọ̀ lórí ẹ̀ ohun tí ó wá nu súnà anabi sallallahu alayhi wa sallam ni pé àkọ́kọ́ nú ẹ̀ yóò sọ pé rọ́bìk fírlì rọ́bìk fírlì ọlọ́run bá forí jì mí ọlọ́run bá forí jì mí ó lè sọ ní iye ìgbà tí ó bá wù nígbà tó wà ní jókòó yẹn síwájú kó tó lọ ṣe sùjúùdù ẹlẹ́ẹ̀kejì torí hadith tí a gbà wá láti ọ̀dọ̀ Hudhaifa wípé anabi sàlám nígbà tí ó bá jókòó tó wà ìjókòó tó wà láàrin sujud méjì ó máa ń sọ wípé rọ́bì fìlì rọ́bì fìlì bákan náà ó lè sọ pé allahumma gfirli warhamni wa'afini warzuqni wahdini aw wahdini warzuqni. Wa so eléyìí náà ó wá nu àdísì tí Ibn Abbas tó gbà wá pé anabi sàlám ó máa ń sọ lórí ìjókòó tó wà láàrin sujud méjì yóò ní allahumma gfirli warhamni wa'afini wahdini warzuqni so àwọn àdúà méjì tí àríní tí anabi sàlám máa ń ṣe nígbà tí ó bá wà lórí ìjókòó síwájú kó tó lọ ṣe sujud mi so eléyìí ni tó dáa jù kò ní máa mú wa máa lọ máa kírun ní àìsí ìfarabalẹ̀ náà hadithi èyí tó tẹ̀lé wọn ni hadithi malik ibn anas ibn malik qala ma sallaytu khalfa imamin qattun أخف صلاة ولا أتم صلاة من النبي صلى الله عليه وسلم حديث أنس أم مالك يوني mi ò kírun lẹ́yìn ẹnìkan rí tí irun rẹ̀ tó fúyẹ́ tó sì pé pérépéré gẹ́gẹ́ bí irun ànábi sallallahu alayhi wa sallam irun ẹ̀ fúyẹ́ kò sí takalufu ń bẹ ẹni pé kò sí ìfara nínú ẹ̀ àbáṣejù kò sáṣejù nínú ẹ̀ bákan náà wà á tẹ́m ó fúyẹ́ ó sì tó pé irun náà fúyẹ́ kì í pẹ́ ṣùgbọ́n tó pé so kí ni tí agbàlérò pẹ̀lú ẹlẹ́ a ti sọ̀rọ̀ lórí at-takhfif lẹ́yìn ó ní pé takhfif níbi kéwú kíké ká má kírun azur fáwọn èèyàn tó fi ibi sẹ́lẹ̀ tán wá kírun tó sì tún padà sẹ́nu sẹ́ẹ́ àwọn ẹlòmíì wọ́n lọ́gà tó ẹ pé tí wọ́n bá ilé pẹ́ ó lè jẹ́ pé kí wọ́n sáàkì wọ́n bí iṣẹ́ ìgbà yóò mọ́ á gbé àmọ́ yàtà sá àlúdà sí <laughs> nígbàtí fi ka àmọ́ yàtà sá àlúdà ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ti lọ èwo mọ fẹ́ kà rákà alẹ́ kejì wà lẹ́sì àti <laughs> so àwọn tí ń kírun lẹ́yìn mi àwọn náà ara ti ní wọn àwọn góyìn náà wà ń bẹ̀ tó náà fẹ́ tètè lọ gbé àwọn tó ń padà bọ̀ láti school so all this èyàn láti wo àwọn òwò ni wọ́n ń kírun lẹ́yìn èèyàn kéèyàn ṣe takhfif anabi sallallahu alayhi wa sallam yóò máa kírun lọ yóò sì gbọ́ ẹkún ọmọdé lẹ́yìn rẹ̀ yóò sì yára kírun ṣàṣà torí láti jẹ́ láti fún ọmọ ìyá ọmọ yẹn ní àǹfààní àti bọ́ àtẹ́ǹdì sí ọmọ a ó rí pé anabi sallallahu alaihi wasallam aláàánú ni so àwa náà ó yẹ ká máa wo àwọn tó ń kírun lẹ́yìn wa nígbàtí anabi sallallahu alaihi wasallam tó ń wo àwọn obìnrin tí wọ́n tò lẹ́yìn rẹ̀ tó ń gbọ́ ẹkún ọmọdé tó sì mọ̀ pé ìyá ẹ̀ ò ní lè ní àyè àti àtẹ́ǹdì sọmọ ẹ̀ nígbà tí ó ń kírun ànábì á sì tètè yára kírun yẹn tó bá fẹ́ kéwú gúngùn tẹ́lẹ̀ yóò kéwú kúkúrú sódà tá fi yára kírun yẹn kí ìyàwó lè àtẹ́ǹdì sí ọmọ so irú àwọn ọrùn báyìí lọ ni ó yẹ ká máa kí de pé wọ́n ní ohun tí wọ́n àwọn sàábẹ́ ànábì sàásẹ́lẹ̀m tí irun wọn fi yàtọ̀ sí àwọn tàbíìn nìyẹn wọ́n máa ń sọ fún wọn pé ẹ yára kírun síwájú kí èso tó gbanú ọkàn yín torí pé gbogbo nǹkan tí gbogbo nǹkan tí èèyàn bá pẹ́ lórí ẹ̀ ti ń ṣe ọkàn rẹ̀ yóò tètè kú òǹbẹ̀ ṣùgbọ́n ohun tá a bá tètè ṣe tá ọkàn wà lórí tí à ń ṣe yẹn so eré ni Anas fi sọ pé anabi sàlọ sàlám òun ò rí ẹni tí irun rẹ̀ fúyẹ́ tó sì tún pé gẹ́gẹ́ bí irun anabi sallallahu alayhi wa sallam alwakt so èyàn wá pé ìrun anabisa sallam kìí ṣe ìrun tí ò ní ìfarabalẹ̀ nú ẹ̀ ìrun anabisa sallam ìrun tó ní ìfarabalẹ̀ ni gbogbo àwọn sàbẹ̀ anabisa sallam tí wọ́n kọ́ wa ní ìrun náà ìrun ìròyìn ìrun anabisa sallam ni wọ́n ń kọ́ wa so ṣùgbọ́n ó di dandan kí a pé rùkú kí a pé sujud kí a pé gbogbo oríkèérùn. Orí torí pé anabisa asala ni ẹni tó jalè olè tó burú jù òun ẹni tó ń jalè nínú òun rẹ̀ àwọn sàbí anabisa asala wọn ni ah, bóun ni ó ti wá jalè nínú òun rẹ̀ ni wọn ò ní pé rúkú ìwọn wọn ò sì ní pé sùjúdù wọn ẹni pé wọn ń jalè nínú òun wọn nìyẹn so torí àsìkò orí eléyìí ni a ó dá ìdánilẹ́kọ̀ọ́ náà dúró èyí tí a ṣe tó ṣe déédéé ọlọ́run kó fún wa

آمين الله أكبر ياسين الله أكبر طه الله أكبر so wọ́n ní pé ẹ̀rí ti ra wọ́n ní pé àdéhùn tó bá jọ sọ̀rọ̀ ní tó máa ń kí náfúlà rákàtẹ́rì fàjẹ́ pé wọ́n máa ń yára jẹ́ pé àwọn máa ń gbéṣà níbi ìlú ọ̀tẹ̀ kàfájà lọ wọ́n láti tẹ̀lé ní ẹsẹ̀ lórí ìgbéyà pẹ̀lú ìgbéra wọn ṣe wọ́n. wal ala kulli hal ìrun tarawih sunna and then wọn pa ń dandan pé àyàfi rákà báyìí bí èèyàn bá ṣe lágbára rẹ̀ ni bákan náà ohun tó ṣe pàtàkì nínú ọ̀hún jù ó ní alqiyam ìdí tí wọ́n fi pè ní qiyamu ramadan nìyẹn ìrun tarawih tanki orúkọ rẹ̀ qiyamu ramadan anabi ni man qama ramadana imanan wahtisaban anabi oni man salla tarawih man qama ramadan alqiyam ẹni pé ìdúró ká pẹ́ lórí ìdúró ó qiyam ramadan so kí ni ó mú wa pẹ́ lórí ìdúró now ó ní kéwú tá à ń kà nínú torí pé anabi sàásálàm àsìkò tí máa ka kùránì jù nìyẹn so nínú òun ní sì ti kà so ìdínú náà fi pè ní kìyàmù Ramadan so ẹni tí ó bá ń wò ó pé rákà mẹ́wàá ó pọ̀jù fóun kí ló dé tí ó ka tó gùn kọ́ kí rákà méjì kọ́ lọ sinmi ọ bẹ́tà fún káwá kírun tí ò ní ìfarabalẹ̀ lọ so kọpá dandan àwọn èèyàn ti tẹ́lẹ̀ wọ́n máa ń kí wọn ò ní kúrò níbi ìrun náà àyàfi tí àsùbá àfa amin asóhùn sòrò àsàárì tó bá fẹ́ tó nígbà tó yá tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí yàtọ̀ ìdínú táwọn afa àti john nígbà náà tí wọ́n fi tí wọ́n fi rìsọ́ọ̀tì sí kéwú díẹ̀ raka tó pọ̀ nígbà náà twenty rakas náà ń kí. so kéwú díẹ̀ yun kìí ṣe pé mudhamata <laughs> bá nǹkan wọ́n kírun wọ́n tọ́ alukur'an nínú ẹ̀ pẹ̀lú farabalẹ̀ àti ọkàn sí alukur'an torí pé ó ní pàtàkì irun náà ó ní pàtàkì rẹ̀ so kí ọlọ́run ò ṣe ní dandan pé àfirákà báyìí tá a bá lè kí ètò pọ̀ ká kí díẹ̀ ṣùgbọ́n ká wípé àka kéwú pẹ̀lú ìfarabalẹ̀ ohun tó dáa jù nìyẹn ṣùgbọ́n ká fi wé. Uh, rak'atani al-fajr rak'atani al-fajr sunna nabi ni sallallahu alayhi wa sallam sunna ni tó sì lágbára lẹ́yìn rẹ̀ bóòlù anabi ṣe kí anabi máa kí ní khafif ẹni pé tí ó fúyẹ́ ìwo pé bọ́yá anabi ò kí kò kò ka fatia èyí ò mí ni pé ò ka fatia torí pé irun rẹ̀ wọ́n ṣe àpèjúwe pé. Pe mad and then aya aya kalima kalima ló ń kà eléyìí fi hàn pé nígbà tí wọ́n bá ka fati àti rakatani fajr kò ní ṣe ní mad yóò ṣe ní ní fufu yẹn ni ẹni tí tẹ́lómi bá ka fati à ń sìn tẹ́lómi ka fati àti ẹ̀ àsìkò tí ó lo ìsìn kankan náà so báwo la ṣe lè fẹ́ wéètì àsìkò tánàbí sálà sálàm lò ní fatia títí káwọn sàbí fi rò pé bóyá kọ̀ka fatia kìí ṣe rú tiwa kìí ṣe rú tiwa torí pé ẹlòmíì tẹ bá kírun lẹ́yìn rẹ̀ ní irun rákà méjì yun nígbà tẹ tó ṣe alhamdulillah rabbil alamin arrahmanir rahim ó ti lọ sí rùkú ẹ wàá máa wọ́ndà pé kò dájú pé ìmáàmù yìí ka fatia <laughs> so láti fún wọn ní àwíjàre al-udhur uzuri ó ní pé àwíjàre tí mo mọ fáwọn irú yẹn ń mí ni pé tẹ́m tí imam ló máa kọ́kọ́ dìde bó bá sì ti ń dìde òun kò ní dúó de àwọn mọ́mú ẹ̀yìn rẹ̀ kó dúró dìde kó tó bẹ̀rẹ̀ kéwù tiẹ̀ èyí ń fi hàn pé ìmáàmù síwájú àti bẹ̀rẹ̀ fati àtẹ̀ síwájú ẹni tó ń bẹ lẹ́yìn ẹ̀ so ó lè ti síwájú wọn pẹ̀lú rákà méjì pẹ̀lú àyà méjì mẹ́ta so ìdínú táwọn òfin máa wò pé bọ́yá kò tiẹ̀ ka fati àpẹ́ẹ̀pẹ́ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ kéwu tiwa ó yàtọ̀ sí kéwu tí wọ́n ń gbà náà torí pé wọ́n júwe kéwà Ànábì sàásẹ́lẹ̀ wọn sọ pé mad ló máa ń kà bákan náà kálímà kálímà ló máa ń kà léè tó fi hàn pé tó bá pé tó bá pé rak'atani fajiri ni kò ní kà bẹ́ẹ̀ ìdínú tó fi ń wò pé bọ́yá kò tiẹ̀ fẹ́ ka Fatiha torí pé wọ́n wọ́n wọ́n wọ́n ṣe rìwáyà ń tánà Ànábì sàásẹ́lẹ̀ máa ń kà wọ́n ló máa ń ka qul ya ayyuhal kafirun qul nígbà míì gan tó máa ka àyà míì tọrọ agùn ju bá ń lọ bẹ tó ti bẹ́ẹ̀ náà ó ṣe fúfúyẹ́ náà ni so eléyìí ò fún wa ní ẹ̀rí rakatani fajiri lélẹ̀ eléyìí kuma kìyàmù ramadan ni rakatani fajiri sunna oníkàtẹ kakini fúfúyẹ́ kìyàmù ramadan sunna oníkàpẹ́ ń dúró ìpẹ́ ń dúró kì í sá àdúró akadàlẹ̀ àdúró àmà kakẹ́wò ni. والله أعلم نعم ee eh, bẹ́ẹ̀ ni mo ṣàdéhùn pé màá ṣe subhanallah ọlọ́run fún mi ní mi ò rántí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ kò tí kò tí jìnnà jù a sì wà lórí sífàtù as-salat lágbára ọlọ́run ọ̀sẹ̀ tó ń bọ̀ a ṣe àìlà tariq salam náà ṣe qad qamati salat qad qamati salat wọ́n máa ń sọ lẹ́ọ̀kan wọ́n máa ń sọ méjì gbogbo ẹ̀ náà kò sí kò sáburú nù ẹ̀ méjèèjì kò sáburú nù ẹ̀ riwaya wà lórí qad qamati salati méjì riwaya sì wà lórí qad qamati salati ẹyọ kan gbogbo ìtẹ́yìn bá ṣe nú ẹ̀ kò sábúrú nú ẹ̀ Allahu alayhi eh. àkọ́kọ́ ni àwọn tábà àwọn tábà bá ṣe kọ́mà wọn kọ́ sí stéfúlà stéfúlà wọn àgbà àgbà bóyá stéfúlà bóyá orin wà ọmọ wà lẹ́yìn. well eléyìí okay now. ẹlẹ́kẹ̀ẹ́ ni àdìsù eh, nípa ẹ̀rùn gbòòrò àti láti àwọn hamsin àwàsílá ó sọ nípa pé ó máa ń ka àwọn ayé àtàmọ́gbọ́ àyànà àyànà tí a máa ń gbọ́ bá ọ sẹ́ni olúgbogbo orin àbí àyànà yẹn ló pé lé ìgbóyà àwọn ìgbà kọ̀ọ̀kan. náà uh, ìbéèrè àkọ́kọ́ ó ní uh, astaghfirullah kò sí ní tó wá lórí pé èèyàn láti ṣe astagfirullah síwájú kó tó ṣe ìkámà bóyá láti fún wọn ní àwíjà uziri ó lè wọ́n lérò pé bóyá ní tó dáa jù tá a bá fẹ́ ṣiṣẹ́ ká kọ́kọ́ wá àforíjì ọlọ́run torí pé ẹlẹ́ṣẹ̀ ni wá ní gbogbo ògbà tó ń ti bẹ́ẹ̀ náà àwọn àyè wà tá a ti lè máa ṣe astagfirullah tó sì dáa jù tó tọ́ súnà ṣùgbọ́n nígbà tá a bá fẹ́ ṣe ìkámà nídìí àti ṣe astagfurlah àyẹ̀lómìn náà wà tó máa ń ṣe nígbà tó bá tẹ̀ fẹ́ ṣe adhan tó bá fẹ́ pèrun àyẹ̀lómìn lẹ́yìn ìgbà wọn bá pèrun gan tán wọ́n tún ní àwọn àwọn míì tán àwọn nǹkan míì tán tún máa ń sọ tí ò sí nu ohun tí wọ́n ní ká sọ ohun tó dáa jù ó ní ìtẹ̀lé àdáda ò dáa bó ti wù lórí so ìgbà míì téèyàn bá dá nǹkan dá téèyàn bá dá àdáda yóò dá lójú yóò sì dá nítumọ̀ ṣùgbọ́n àdáda náà ní jẹ́ ó kọ rẹ̀ ò lè change àdáda náà ni so ìtẹ̀lé ló dáa ju àdáda lọ bó ti wù lè orí wallahu alam náà náà alaykum salaam. naam ipe anabi sallallahu alaihi wasallam ó máa ń jẹ́ ká gbọ́ ohun tí ń kà áyà gbà mí ìgbà míì ni kì í ṣe gbogbo ìgbà ìgbà míì ayálà lórí irun kan ní ijọ́ méjì àbí nǹkan kan báyìí so ìgbà míì anabisa asalam tó bá ń ka kéwù lọ ní ní ní ìdákẹ́rẹ́ ọ̀rọ̀ àka ayà ẹyọ kan tí ọ̀rọ̀ àka sókè díẹ̀ tí wọ́n gbọ́ kì í ṣe gbogbo ìgbà now afa. tahiyatul masjid gbogbo òrùn pátá náfìlà fati àti súra ni gbogbo òrùn pátá náfìlà fati àni àti súra ni gbogbo rákà ayọ̀kọ̀ọ̀kan ìrun ọ̀ràn àyàn ó nìkan ni pé ìrun rákà méjì àkọ́kọ́ fati àti súra rákà méjì ìgbẹ̀yìn fati ànìkan ṣùgbọ́n gbogbo náfìlà pátá fatiha àti súra ni ẹ̀ wàhálà salam. àìbẹ̀rẹ̀ kì í gbèsè lórí náà ọ̀dà lórí àtàwọn ọ̀sẹ̀ àkíkọ̀. àkíkọ̀ ok. ṣé ìjọ keje lájọbí ti di mọ̀ ní àbí lẹ́yìn <laughs> lọ́dọ̀ wẹ́lá àkọ́kọ́ náà gbogbo àwọn àfáà ni wọ́n gbà pé ohun tí ànábì sọ ni pé ìjọ méje lẹ́yìn ibi sallallahu alaihi ìjọ keje so ibi tí ìyapa inú ti wá ni pé ìgbà wo ni ọjọ́ yẹn yọ bẹ̀rẹ̀ so ọjọ́ keje lẹ́yìn ìjọ tí a bí ọmọ àbí pẹ̀lú ọjọ́ náà tí a bá fẹ́ pé ọmọ yẹn ó di ọmọ ọdún kan lónìí ṣé ọjọ́ tá a bí wọn á yọ sọnù á kà mọ́ ok so nígbà tí a wàá sọ ọmọ náà ló kọ ọjọ́ alákọ̀ọ́kọ́ nǹkan yọnu so ibi tí ìyapẹ́ ẹnu ti wá láti ọ̀dọ̀ àwọn alálàáfáà nìyẹn and then ẹlẹ́ẹ̀kejì òun ni pé kí ni ìbẹ̀rẹ̀ ọjọ́ alẹ́ ló síwájú ní àbọ̀sán so ibi tí another problem ti wá nìyẹn náà nísìn a ti wà ní alẹ́ Wednesday báyìí títí gbogbo ọmọ tá a bá bí lónìí ní ìsìn báyìí ọjọ́ kí la bí ọjọ́ Wednesday náà ni ṣùgbọ́n àwọn tán ń lo ọjọ́ mẹ́jọ ọmọ yẹn ọjọ́ Tuesday ni àbí kìí ṣe Wednesday so níbẹ̀ yẹn ní ìsìn a ó rí i pé òǹkà ó tún yàtọ̀ so ibi tí problem ti wà nù ṣùgbọ́n lafdhul hadith tó wá ó ní ọjọ́ keje so etí èèyàn bá tó bá tó bá tó bá fi ẹ̀mí èèyàn balẹ̀ kó ṣe. wa alaikum salaam. ẹni fatawa wọn ní téèyàn bá fi súra lẹ̀ nínú ọ̀ràn èèyàn tó ka fatiha nìkan kò sí. kò sí sùdúdù sáwì fún torí pé gbogbo àwọn tíra màlìkíyà lẹ́yìn ìgbà tá a ṣe ohun tó jọ níbí ní last week mo tún padà lọ wo gbogbo àwọn tíra màlìkíyà àwọn náà wọn ò fún yàn ní ààyè àti ṣe sùjúdù sáwì lórí pé ó fi súra lẹ̀ so súra ò sí nínú tí a lè ṣe sùjúdù sáwì lè dẹ́gun pé àwọn tí ó bá yẹ pé súra yẹn wọ́n kà kó súnà so lẹ́yìn ìgbà tó bá fi súnà mẹ́ta lẹ̀ ìgbà yẹn lọ ṣẹ̀ṣẹ̀ ṣe sùjúdù sáwì ó dìgbà tí àwọn súnà tó fi ilẹ̀ nù ọ̀run tó bá jẹ́ mẹ́ta ìgbà yẹn ni o tún lè ṣe sùjúdù sàwí ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì ni pé báàbí wà kọ́s nínú tíra táǹkà yìí lórí sáhù ìgbà náà lágbára ọlọ́run torí pé ọ̀rọ̀ sáhù yìí ọ̀rọ̀ ni tó yẹ pé àwọn àfa wọn yapẹnu pọ̀ lórí ẹ̀ àwọn madhaib tó wá lórí sùjúdù sáhù wọ́n tó mẹ́jọ báyà mọ̀ pé bóyá mọ́dábà mẹ́rin ni. <laughs> ṣùgbọ́n àwọn madhaib tó wá lórí kí ni bóòlù àti ṣe sùjúdù sáà wọ́n tó mẹ́jọ gbogbo wọn náà wọ́n sì lọ́rọ̀ tí wọ́n ní ẹ̀rí tiwọn so ìdínú tó fi jẹ́ pé ọ̀pọ̀ ọgbà ọ̀rọ̀ sùjúdù sáàwì ó fẹ́ máa lọ́jú mọ́ àwọn tí wọ́n ń ṣe béèrè lọ àti àwọn tí wọ́n dáhùn béèrè náà. Thank you. nàwáfíìl pé bóyá èèyàn lè ka n tó dáa jù náà ni kéèyàn ka fati àti súra ṣùgbọ́n téèyàn bá ka fati ànìkan kò sí n tó burú nù ẹ̀ èèyàn nírun ẹ̀ ni. àjọ ti lọ a fi náà. Ele se bẹ́ẹ̀ ni èèyàn lè sojú mẹ́ta lọ mẹ́ta yẹn àkọlù ni ṣùgbọ́n èèyàn lè sojú mẹ́ta lọ kò sáburú nù ẹ̀ pàápàá jùlọ téèyàn bá kírun lẹ́yìn imam tó náà tó máa ń ṣe àwọn adkar míì lẹ́yìn ìgbà tó bá ṣe subhana rabbiyal azim so èèyàn lè ṣe èèyàn lè àwọn àti máa ṣe lọ so kò nídìí àti máa kà gan sẹ. àwọn adhkar míì wà tí wọ́n ń ṣe nínú rùkú àti sujud yàtọ̀ sí subhana rabbiyal azim àti kà wọ́n kọjá ká ṣàlàyé lórí ẹ̀ wallahu a'lam ẹ ìyẹn lè ṣe papọ̀ kò sí kò sí ìyọnu nù ẹ àyè náà ni kò sábúrú nù ẹ ẹ tọ́ assalamu alaikum warahmatullahi